الحمد لله وكفى وكفى والسلام على رسوله المصطفى هذا قسم ọlọ́run ọba tí yóò fi ìṣọ̀rọ̀ sọ wa láti ìjẹ́jọ́ ó tún ní ká láǹfààní láti pàdé nírọ̀lẹ́ tẹ̀lé abẹ́lẹ́ wọn bá sùláàmù ọ̀tàlá kẹ́ẹ̀lọ́sàn-án kẹ́ẹ̀lóruwa ọlọ́run jẹ́ ṣùgbọ́n àmì àwọn Ramadan lọ ọdún Eidul Fitr òun náà tẹ̀lé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ọdún léyà òun náà tuntun bọ̀ tó túmọ̀ sí pé nípa ọdún ọdún àlàfo tí ń bẹ àti ẹ̀ kò pé oṣù méjì kò pé má. ìtumọ̀ wípé kẹ́nìkọ̀ọ̀kan wa ká mọ́ra títẹ olóore ká múra sí i àlùmíyọ pẹ̀kọ́ yá àlùmíyọ yá ó sì pẹ́ abúlé ọ̀gá tó bá lọ rárá ó ti ká ṣe olè láyé àti lọ́dọ̀ gbèdè àlùkìyàmù ìrọ̀lẹ́ òní lábàrọ̀ ọlọ́run ọ̀rọ̀ níbi wa Muhammad sallallahu alayhi wa sallam hadithi kan ọ̀la ṣe àgbéyẹ̀wò rẹ̀ àwọn ìgbàjọ́. ti ń bẹ nínú rẹ̀ a wà fà á jáde ọ̀dà ojúṣe mi àti ẹ láàrin ara wa síra wa ìnífọ̀wá tá a jẹ́ mùsùlùmí àwọn wo àwọn ẹ̀kọ́ wo ìlàjẹra wa ká pé fúnra wa. yìí àrùn olùgbà àdéhùn náà wá ó ní ìbùsẹ̀ náà gba sọ́nà ọlọ́run àlejò sọ́nà sọ pé حق المسلم على المسلم ست قيل ما هي ما هن يا رسول الله يعني كانوا عليكم قلت الله صلى الله عليه وسلم أنصم بك إيوا مسلمين ojúṣe mùsùlùmí ẹ̀tọ́ èyí tá a jẹra wa léyìí tó yẹ ká pín fúnra wa ànábì ní mẹ́fà yẹn nínú ẹgbàwọ́rọ̀ míì wọ́n pè é ní márùn ṣùgbọ́n àdéhùn tó bẹ níwájú mi ń bí yìí mẹ́fà ni wọ́n dá pọ̀ àwọn tàbí wa sọ pé máa ń ọ̀sìn lọ́wọ́ kí làwọn àtàwọn ojúṣe ọ̀hún ìrẹ òṣìṣẹ́ ọlọ́run àníbi wa ń dá ń lóhùn pé ìkíní ìdáàlà fún ìtàwọ hasan ní màálẹ yìí mo gbà tó bá ti pàdé ọmọ ìyá rẹ tó jẹ mùsùlùmí yálà yẹn pàdé lójú ọ̀nà ni abọ́ wọlé pé nínú ilé àbí lẹ́nu iṣẹ́ ńlọ́wọ́ àwọn hasan ní màálẹ yìí yíyá rẹ kọ́ sálámà sí rí pọ́ òkè irú kíkì wo ló fi kí i. السلام عليكم ورحمة الله وبركاته وإذا دعاك فأجله ọmọ ìyá rẹ ìdùnnú ojúbà ọmọ rẹ òun nílé ọkọ abọ́ǹgàgà ńlọ́fẹ́ ṣe ìgbéyàwó àbí nǹkan rẹ kan lè tútù na fara mọ́ ọ̀sẹ̀lẹ̀ sí nínú ìṣẹ̀lẹ̀ ọwọ́ àti kíkọ wá darapọ̀ márùn káwọn ọ̀dẹ̀ tó fẹ́ kọ́ lọ́wọ́ fa ajẹ́lẹ̀ o àdéhùn ní kọ́ ọ̀dà lónìí. wáyé dàtàn wá àkà fáwọn tó àkàlà o tó bá bọ̀ wípé kó o fóun ní náà kó ṣe nà sí gbìyànjú láti ṣe fún un. wáyé dàrá àtọ̀tà bọ́bá wá sí lẹ́yìn tó ti tán fàhámìdà sọ́nà ti ṣe alihamdulilah tó dúpẹ́ fọ́lọ́run fàṣàmìtìmọ̀ ṣe àdúrà fún sọ fún pé yarhamukallah ọlọ́run bá ń kí ọ yóò ṣe ọ láàánú. wọ́n ibà náà rí dọ̀ àwọn yorùbá ní akínró kádùn bọ́mọ yá rẹ tó jẹ́ mùsùlùmí bọ́ bá ìsàn bí àmóde bá tọ́ dé bá fàárọ̀ dẹ̀rọ̀ yá ni kọ́ lọ ṣe àbẹ̀wò rẹ̀ inú ilé ló wà ní àbílẹ̀ ìwòsàn oní ti ń gba ìtọ́jú fàárọ̀ dé wọn gbìyànjú kọ́ lọ ṣe àbẹ̀wò rẹ̀ wọ ìgbà náà láàárẹ̀ wọn àbí àárẹ̀ míì àbí tẹ̀lẹ̀ míì ló fi ẹ̀tẹ̀lẹ̀ sí wọ́n sá lọ kọ́mọ yá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ó fi jáde láyé yá gbìyànjú màtàlẹ́rù lẹ́yìn tí a bá jọ kírun ti là ẹtún lè lọ síbi tí wọn ó tù sí tẹ̀lé wọn lọ sílé ìkẹyìn ìyẹn ní lè fẹ́. eléyìí jẹ́ àhàdé èyí tó ti gbé àmà ṣe àgbéyẹ̀wò àwọn ìdájọ́ sọ̀rọ̀ nínú ìjókòó àdéhùn wa àbúrò rà lẹ́yìn tí máa ń jẹ́. àwọn afáà ní ọ̀hún tó lè fàfi nílì wákùn àbẹ̀yìn ẹnu àwọn kọ̀tàkọ̀tà ẹnu wọn ò kò lórí pé kí gángan ló kọ rẹ̀ sí jẹ́ kí ló kọ bàbá rẹ̀ ṣùgbọ́n èyí sọ pé ó fi lẹ́ǹbà nìkan sọ pé ó kọ rẹ̀ bóyá Abdullah tàbí abdulrahman ìka méjì ni wọ́n pè ọkọ rẹ̀ ọ̀rọ̀dì ọ̀gbọ́n ọ̀hún. bàbá ìṣe islam ìyẹn ní nínú gọ́sọ̀tọ̀ fáyíbà ìyẹn ọdún kéde tí a ní bọ̀ mọ̀hánà sọ̀rọ̀ àwọn àríwá lọ́la tó ṣe é jẹ́ra. léèkì túmọ̀ sí pé ọdún tó lò pẹ̀lú àná bíi kò tó nǹkan tó ń sílẹ̀ náà. ولنفقد رواية riwayat عن النبي صلى الله عليه وسلم طبعا تني فايدي جيتا àwọn tí wọ́n gba àdéhùn iwájú lọ àwọn tí wọ́n ọ̀rọ̀ ànábì nítorí jùlọ àbúrò rẹ̀ rà ọ̀gá lọ́jọ́ o àdéhùn ti ẹ̀nìkan ẹgbẹ̀rún ẹgbẹ̀rún gan ó tún lé yẹnìkítà máa ń fi nípa àwọn àdéhùn ètò àbúrò rẹ̀ rà níbi ká súnmọ́ lọ́n ká bẹ̀rù ọlọ́run lára àwọn tó máa ń ṣe nẹ́ńsílà lóru owó pọ̀ jẹ́tí máa ń ṣe àbẹ̀ká omi àbúrò rẹ̀ ra lọ́wọ́ rẹ̀ àníbi ṣe àdúrà fún àdúrà dáná tó ṣe fún ọlọ́run tó ní ọ̀nà lára ẹni pé ojú ọjọ́ kan náà fi ń gba àdéhùn ìwájú lọ ìyẹn ló lè fi tẹ́lọ̀ ọ̀nà sọ́kàn bá ọ̀nà ìwé ìyẹn jẹ́ tó gba àdéhùn ìwà àwọn ìdájọ́ tó wà lẹ́nu àdéhùn àmọ́ wá gbé wò níkọ̀ọ̀kan èdè yìí. ìkíní ìdálà ọ̀yíká wò bàbá ìdùnnà lẹ́yìn. tó bá pàdé ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí àníbi ní ká sẹ́lá nàbẹ̀. àgbọ̀yé ìdájọ́ àkọ́kọ́ ká ọ̀kọ́ mú nínú àdéhùn ni pé ànàsàlámà ti ìdílé àyà sí ìtúndàtọ̀nà àkàdà bàbá ọmọ ìyá ni tó jẹ́ mùsùlùmí kásálámà sí kìí ṣe dandan ní kásálámà sí ṣúnà tí wọ́n kà ń pa mọ́ òrùlé wa ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ lé sálámà sí ọ̀pẹ́rẹ́ kéèyàn ọ̀dá lóhùn dandan òrùlé yìí jẹ́ o nígbà mi sọ̀rọ̀ lọ́wọ́ bàbá tó pé wàyí òyìnbí tó ń lè dàhíyà fàháyì ò ní àkàlà nínú àá àwọn òrùlé wa wàyíra kò yé tó ń bèta ìyá yọlá tí yín ní kíkì kan yẹn tí wọn pàdé yín àbí wọn wọlé bọ yín wọn ìdọgbọdọ pé àsàlámù aláìkùm ẹnitọ́lọ́gbọ́n náà ti ọba nǹkan ní àsàlámù aláìkùm ọlọ́ni fàáyéwò ìyá àgbàlẹ̀ nìyà èyí tó dáa jùlọ oníkẹ́ ẹ̀sìn dáhùn lóhùn yẹn pé dípò kọ̀ọ̀tọ̀ tó wà àlẹ́ ìkùn ọ̀sàlámù yóò gbòdúrà lọ ti wà lẹ́yìn mọ̀sálàm wà rahmatulọ́ wà bàbàkàtó wà tí ó pé. Adékè dáàbò mọ́ nínú àdéhùn ti pé àfọ́lù sàlám èyí tó kéré jùlọ gbọ́dọ̀ tí wọ́n dùn mí tí máa ń kí ọmọ àyá rẹ̀ olùkọ́sọ fún pé àfọ̀dá mọ̀ àlẹ́ ikọ́. Ṣùgbọ́n ìtọ́wá máa èyí tó pé jùlọ قل السلام عليكم ورحمة الله وبركاته ẹ bá tí o tó fi àsàlámù àlékún ìkànnì méjì yìí máa kọ́ dáná dún àlékún àsàlámù tàbí wọn àlékún àsàlámù wọ́n àtàlá ọ̀rọ̀ àtàkùn. ṣùgbọ́n tó bá ń wí délẹ̀ kọ́ pé àsàlámù àlékún ọ̀rọ̀ àtàkùn wáyé wọ́n lọ́ta tó dandan kó o wí kó ní àwọn ìdájọ́ tó ní bẹ́ẹ̀ nínú àwọn ìdájọ́ mi pé إذا كان المسلم عليهم جماعة كيف متسلم جماعة وقجوا أن تسلم السلام إن يهورك أن تسلم láwọn tí a kọ bíi mẹ́wàá ogún tàbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá dáhùn gbogbo wọn lè dáhùn ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan ni wọ́n bá ti lè dáhùn ó ti di ògbó. ìyẹn pàwọn tá a sálámà sí i tó bá wá ju èèyàn kan lọ ẹlẹ́nu méjì mẹ́ta lọ sókè kí wọ́n dáhùn sálámà fárúdò kì fáyà ni bẹ́ẹ̀ ni kaba ti ní dáhùn ọ̀rọ̀ yẹn ti kó ní eléyìí ti tó ọ̀yà tẹ̀sẹ̀ fárúdò ayé mo fẹ́ pé ìwọ nìkan lẹ́nìkan bá sálámà sí kọ́ ọ dẹ́ni lónìí fárúdò ayé rẹ̀ ojúlówó ọ̀nà yìí ọ̀dẹ̀lẹ́yìn ìlọ́jẹ́ bákan náà táwọn ọ̀dọ́ náà bá ń rí kọjá lọ sí afẹ́ kí ẹnìkan bẹ́ẹ̀nìkan ní wọn kọ́ bá ti lè sálámà dandan kí ni ọ̀dà ọ̀gbọ́n ló ń pè é wà á lè fún ọ̀sàdá wà á fún ọ̀sàdá ọ̀gbà kí lè lè lè. ojútọ́ náà bá sọ́dọ̀ lọ́rùn àlẹ́ ìwọ̀sọ́dà sọ pé yóò dùn sí òwò ánìjàmá àti ìdàmárò ánìjàmá àdó òtútù fáwọn tẹ́jẹ́ bíi èèyàn méjì lọ sókè bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n kọ́ ó ti gbé e bẹ́ẹ̀ni kan bá sálámà sí wọn bẹ́ẹ̀ni kan ni wọ́n bá ti lè dáhùn ànábì ló ti gbé e wàyí ìdíje wọn jẹ̀mọ́ àti àyìnyàwó gba àdéhùn bákan náà bẹ́ẹ̀ni kan bá ti kí wọn bẹ́ẹ̀ni kan ni wọ́n bá ti lè dáhùn eléyìí náà ò lọ sójú ẹ̀ nínú àwọn ìdájọ́ ti pé yorùbá á bo asalaam bíi ìgbéláyà ìyẹn tẹ́ẹ̀ dé kan bó o ṣe ń débẹ̀ náà wọ́n fẹ́ kí ìyọ̀ sọ́lá mọ̀. tọ́ba tó ẹ̀ dìde ńbẹ̀ síwájú àwọn tí ń bẹ́ ńbẹ̀ wọ́n fẹ́ kí ìyọ̀ tún sálá náà. torí ọ̀rọ̀ òṣìṣẹ́ náà bá tó sọ pé ìdà àtà ìdàntà àdìgún ìdà mẹ́tẹ̀ẹ̀tẹ̀ wálé ìgbàlẹ́ sẹ́nìkan mi tó bá wá sí ibùdó kan tó wá sí ibùdó kan kó di pé yóò dó tó tọ́ba wá sálámà kan fàyìnbádà lọ́wọ́ àyẹ́jù tàbálí ẹgbẹ́ tọ́ba wò pé ìfọ́dà jù ní fóun ojókòó ojókòó pẹ̀lú wọn ó mẹ́lìdà kọ́ ọ́nà ìgbà tó bá tún wá fẹ́ dìde náà fálí ìwòsàn lẹ́yìn kó o kó o tún sálámà sí wọn fàlẹ́ ìfẹ̀tẹ̀ kó o la ìyá akọ̀ nínú ìjọba àṣírọ̀ kì í ti pé sálámà aláwọ̀kan ó ti á bẹ́ẹ̀ náà lọ́ọ́ sálámà nígbà tó bá fẹ́ kúrò nílẹ̀. lára àwọn ìdájọ́ tí ń bẹ fún sálámà ni pé àyìnkálẹ̀ máa sọ̀rọ̀ èrò àrò ìkẹ̀lẹ̀ ọmọdé àtàgbàlagbà wọ́n pàdé má retí kábàlà fọ́ ọkọ sálámà sí ọ ìwọ ni kọ́ ọkọ sálámà kábàlàgbà ẹ̀kọ́ ọ̀bẹ̀rún ìsìlámù sọ́nà sọ́nà sínú ọ̀sẹ̀ kó ká máa bọ̀wọ̀ fún ẹ̀ńbájú yìí lọ òṣìṣẹ́ náà bá tọ́jú ọ̀gá ọ̀hún àlẹ́ ìwọ̀n sọ pé lẹ́yìn tàbí nà wọn là ní wá fún ẹ̀dùnlẹ́ wa nù. ọmọdé tí ọba bọ̀wọ̀ fábàlábà ní wa àníbi ní kìí ṣara wa o. bẹ́ẹ̀ náà làgbàlagbà tí ọ̀la àwọn ọmọdé lójú àníbi ní kìí ṣe ara wa. ìtàbádé bẹ́ẹ̀ ni pé lára àwọn ìdájọ́ èyí tọrọ mọ sálámà ni pé ìtẹ́sẹ̀ ọ̀gbìn àdàlẹ̀ ọmọdé ní ọ̀kọ̀ọ̀kan sálámà sí àgbàlagbà wọn máa rò ẹnití rẹ kọjá lọ oníyọ kọkọ sálámà àlálẹkọ àìdè tẹńtójókòó bísúnà gbódúgbò kalẹ̀ ìwọ tó ń kọjá lọ ìwọ náà kọkọ sálámà tẹńtì lọ ní ìkàlẹ̀. bákan náà wà lóko ní ìlú alùpùpù òǹkà tí ò tó nǹka àwọn ni wọn kọkọ sálámà sáwọn òǹkà èyí tọkọ wàrọ̀ síbò ẹni tó wà nínú mọ́tò abẹ́ni tó borí ẹ̀sìn àbórí ọ̀kadà àbí kẹ̀kẹ́ irú ẹni báwọn òní yóò kọ́kọ́ sálámà alágbáṣe tẹ̀síìrìn lọ. ẹni fẹ́ sí mẹ́rin mọ́tò tó bá sálámà sí ọ kò túmọ̀ sí ní kọjá lọ lẹ́nu àkọ́kọ́ parọ́ ọkọ rẹ̀ ó tún ṣe bíbí kí ọdún sálámà tí a mú má kò ẹ̀kọ́ ní ìsìláàmù tó la kalẹ̀ òṣèlú yìí yẹn pé àlọ́ ìhù alàlù náà ṣe ẹni tó ń lu nǹkan òníyọ́ ọ̀kọ́ sálámà tẹ̀lé tí ń rìn lọ. tọ́ba sọ́kọ́ mi pé ní ọ̀kọ́ sálámà tábàlábà ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò nígbà ọba sálámà tán èyí tó da fúùtù ní tó bá ni pé ayé àtàkọ́ fà á tí wọ́n lè bọ̀ nínú wa bọ̀ lọ́wọ́ wa kọ́ sálámà sábàlàkà kọ́wá kọ́ lọ́wọ́ tó báyìí ìwà ọ̀dọ́ lẹ́yìn ìbámu fẹ́ká bọ̀ ọ̀hún tí a bá ti wà lọ. tó bẹ̀ bí ẹ̀sán bẹ́ẹ̀ ní kẹ́hìn lé ìkẹ́ ìbọ̀rọ̀ yín lọ́wọ́ lóyún bàtẹ́ bá pàdé sábà bọ̀rọ̀ yín lọ́wọ́ tẹ sálámà tẹ bọ̀rọ̀ yín lọ́wọ́ àwọn èso tẹ ẹ dá yóò máa bọ́ láwọ̀ ẹ̀yìn méjèèjì kágbé ìdè àgbàpọ̀lẹ́kọ̀ọ́yẹ lẹ́ńtọ́ba jẹ́ àgbàlagbà ìwọ́kọ́ kọ̀ọ̀kan náwọ́ nínú wa bọ̀rọ̀ wà lọ́dọ̀ Yorùbá kọ́mẹ́tẹ̀ wa kò sí rí à. lọ́dọ̀ àgbọ̀yé ká àgbọ̀yé nínú àdéhùn ni pé ìdáàlà fẹ́yìntà wò ọ̀rọ̀ mùsùlùmí kì í tọrọ èyí pé tọ́ba pàdé ọmọ ìyá rẹ̀ kọ́ jẹ́ mùsùlùmí sálámù sí i. màtún àdéhùn isa agbóyin tẹ̀lé pé ànàbẹ́rọ ni mo sì ní láyé dáwò bí ìtọ́lá mi kàlẹ́ ẹtí ìbá ti mọ̀ pé mi ìkíní ìwọ kọ́ lọ ọkọ̀ kí omi kò bí ọkọ̀ kọ́ kí ọ bọ́bá wá kí ọ wọ́n náà wà dábàá torí pé ẹni ọlọ́run bá ti yẹ ẹgbẹ́rẹ́ èyí tó ń pa á lé má ayé àlùkò láti ẹni ọlọ́run bá yẹ ẹgbẹ́rẹ́ rẹ̀ ọ̀sẹ́ni kankan ó lè gbàgbọ́ àpàlẹ́ ó lè gbé wọ lọ́rùn. yẹnni pété bá pàdé ṣe ìṣe mùsùlùmí fàlàyé gba ìgbàlá àwọn òní kọ́kọ́ sálámà sí o kí wọ́n á lẹ̀ rí lórí eléyìí ojúṣe náà bá sọ́dọ̀ bá wà pé ìwà sọ́dọ̀ sọ pé látẹ́bìdà wúlé ìyàwó rẹ̀ wọ́n náà sọ̀rọ̀ lè sàlámì iná kọ̀ọ̀kan sálámì sí àtìmọ̀sọ̀rọ̀ kékeré làwọn ṣùgbọ́n tòun bẹ́ẹ̀ náà á lò sí báyìí tí wọ́n bá tọ́ lánà sí wa a lè dáhùn lóhùn bó láti wá dáhùn ọ̀rọ̀ tó bọ̀ lórí lẹ́yìn ṣùgbọ́n ohun tó bá jẹ́ mùsùlùmí tó o bá ti pàdé rẹ̀ wọ́n ni ọkọ̀ bẹ̀rẹ̀ sọ́lámù ṣùgbọ́n tí ì bá ṣe mùsùlùmí fàlà yóò fi dá ohun ìsọ̀lámù àlẹ́ yìí àní ọkọ̀ sọ́lámù nígbà tí a ti sùn pé láàkàdá olè yahoo lọ́wọ́

wọn àlẹ kún àyùkọ pé wọn àlẹ kún sọlá wàrà ọmọkùnrin wọn bàrà pàṣẹ. ìdí ń tà àti ní sọba nǹkan ni pé àwọn ìyàwó ilé wọn lo àsìkò tọkọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ tọkọ bá wọn àríwọ sọlá ìdílé mọdínà kódà òkìkí ìròyìn pa ànábì tí wọn gbọ́ yẹn rí kànú tàwọrọ inú mu lọ jókòó lẹ̀ sí màdínà pẹ̀lú ànábì ń fẹ́ ẹ̀dẹ́ ànábì ń fẹ́ ẹ̀dẹ́ ìmọ̀ ń bọ̀ wò pé lẹ́yìn àbùdàmù àmì ìdè fún ọ̀gbà bọ̀. ṣùgbọ́n lóbi ẹ̀ náà ànábì bá wọn fi ìfẹ́ ó fi bá wọn lọ. tó dáná ní ìfẹ́ ńlẹ̀ ewu sí wọn ètò làwọn ń lé dànù. ìfárá ní kí n jókòó ibò tí wọ́n sálámù fún ìfúnni ìkànnì wọn jọ asaamu alayka abalẹkọ anabi sọ pé wà á lọ ikọ máa tẹ ká fún ọgbọn tó wí nílẹ̀ anabi fún ọgbọn tó wí ní ìyá asaamu lórí ìtumọ̀ asaamu lórí kíkọ́ ọ̀pọ̀ kó o tó kó o kó o já sí kó o kó o láti wá anabi sọ pé wà á lọ ikọ máa tẹ ká wọn bá dáta fún mi yá ìyí tàbí àwọn ọba yá fún mi náà mo gbé fún mi nítorí ọ̀tọ́rọ̀ fún mi wo wá àlẹ́ ìgbà ọmọ tẹ̀sẹ̀ rẹ̀. ìta bá dẹ̀ bẹ̀rẹ̀ ní pé ẹ̀ńtí ìsìn ìsòrí ọba sálámà sẹ́yìn títúmọ̀ sálámà tó ti lọ bó ti yẹ kọ́ lọ ìta àbùdá lónìí àti pé wá àlẹ́ ìkọ́. tọ́lá sọ nípa àti sálámà tí sálámà ń gbọ́ngàn oníṣẹ̀bíà ńlọ́kọ̀ọ́wọ́ sí onísìláàmù gbé kalẹ̀ fún apẹ́yẹ ká máa dókè ra wa ìtumọ̀ àgbẹ̀ pé láyé ogún ní ánì òfé èrò mínà kàṣíyà gbogbo kíkí pátákà máa ń kíra wa ọ̀rọ̀ alọ́rọ̀ ẹni pé kò tó àfíkà sálámù ìṣẹ̀lẹ̀ ẹni pé lọ́dọ̀ àwọn lọ́rọ̀ bá wa bá fẹ́ kí yàn kàkà rọ̀ sọ̀rọ̀ àwọn bàbá yẹn ní àárọ̀ ọmọ sàáyìn ọ̀sán náà nàṣàwọ̀ bàbá yẹn ẹ̀ka lẹ́nu gbogbo lẹ́yìn òní ìsúná kẹta sálámù gbẹngbẹ ìní akẹkẹta ọba àwọn asálámù táwọn kótó ayé gbọdọmọdé ọwọ́ àyè lẹfẹnu ẹka lẹ́yìn kankan ṣùgbọ́n sálámù ìyẹn gbọ́dọ̀ lọrọ yẹnìkẹ láyé ní alẹ́ òwe rẹ ntọ́mọdé àgbẹ̀wé kòtùkòlẹ́rọ lọ́rọ̀ fún olùdíyọ̀ sálámù ọ lẹ́nu fẹ́yẹ́sẹ̀ mùsùlùmí àgbàlá torí kíkí lọ́wọ́ bá ó ní asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh nígbà tó ṣe lọ sọ pé wọ́n ṣàṣeyẹ́kù sí àtàlámù àwọn àyẹ̀wò nígbà tó bá dẹ́nu gba àgbẹ̀yẹ̀ olùdẹ̀là ìtúwọ́ mọ̀ ìṣẹ́ra wọn sálámù àwọn àfáàní àtàyé àti lálùkì àná tí ó gbó lọ oníláṣẹ náà sálámù ṣùgbọ́n o láàmú ẹni àbálẹ̀ sọ̀rọ̀ àyẹ̀kú làmí ìtàkùn ìtàkùn ìrọ̀ lẹ́yìn tó bá sọ́lá náà sàlámù aláìkùm náà lọ́wọ́ ìsàlẹ̀ sàlámù sàlámù nàìjíríà sàlámù náà ẹ̀mọ̀ kó ojú náà ọ̀nà kó ojú ojú náà lẹ́yọ̀ fún ọ òsùn tó ń bọ̀ ọ̀nà sàlámù sàlámù ìní ẹ̀kọ́ ọgbà yẹn. lára àwọn ìgbàgbọ́ ti pé yẹn bẹ́ẹ̀ bí iṣẹ́ àti sàlámù bẹ́ẹ̀ ní mùsùlùmí àwọn ká mọ̀ ọ́n sàlámù láàrin ara wa nǹkan tẹ́yìn ó kú òun náà tọ́ka máa káàkiri àdúgbò tuntun tó fẹ́ ti di pé ọ̀fẹ́ ti tẹ̀sí ní kò súnà ọ̀fẹ́ ti àmúlò súnà nílò àdìsánà ọ̀nà bá wà lórí ọ̀dọ́ làbújọ pé kàmọ̀ sọ́kàlámà. nínú ìkàdé òṣìṣẹ́ náà bá sọ́nà bá wà lórí ọ̀dọ́ làbújọ pé àlá àdúgbò kò mà dàṣẹ́ ìdá àfàhàtúmọ̀ àhàbàdàn ìpìlẹ̀ àdìsẹ́ ni pé. لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا àmẹ́tìlẹ̀ ìlú wà lùdánù onídẹ̀ra tí máa ń ní oṣù kọ̀ọ̀kan síwájú náà ẹ kọ̀ọ̀kan nígbà kọ̀ọ̀kan dúró ló kẹnu nípa ọlọ́run àtàwọn orígun ìmánì rẹ̀ náà bí ọba tí ì sí ìmánì yẹn ní kí ẹ̀dẹ̀ wà lùdánù náà wà láàkó mìíràn ìgbàgbọ́ tẹ́ ẹ bá tún wá lẹ̀ nínú ọlọ́run àti nínú àwọn ológun ìmánì yòókù náà òun náà ò lè ṣàǹfààní ẹ̀ kí lè ní ìmánì hàtàtà ààbò ẹ̀dùnmá nígbàrá. ibi táwa fẹ́ lò pé àlá adélòkùn aláṣẹ yìí ṣé ẹ ráyè kí n gbà níyàn lò kí n júwe kí n tọ́ka nǹkan kan fún yín tó ti pé ìbá ta àbá nìkan tẹ́ẹ̀bẹ́ ilé ń ṣe ìfẹ́ òdìbílẹ̀ láàrin ara ẹ mọ̀ nífẹ̀ẹ́ ara ní tí wọ́n nìkan náà pé àṣùtàlá àgbáyé lọ́kọ́ọ̀nù ẹ mọ̀ mọ́sálámà bá láàrin ara ní àfọ̀mọ́lẹ́kùn ìsàlámàlẹ́kùn àwọn àfọ̀mọ́lẹ́kùn láàrin láàrin wọn a máa sálámà síra wọn lọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n ti ní pàdé mi wọ́n sálámà tí mẹ́rin bá ń tẹ̀lé ní alójú kẹ́tọ́ pàdé ara wọn wọ́n ti sálámà tòun ó ṣe káàní àtàwọn ẹgbẹ́ láti mú ìfọ́ra rẹ̀ ní ìjẹ́ ojúṣe àkọ́kọ́ ẹ̀tọ́ àkọ́kọ́ nínú àwọn ẹ̀tọ́ èyí tá a jẹra wa ẹgẹ́dẹ́ lẹ́sìn mùsùlùmí ẹgẹ́dẹ́ mùsùlùmí sí ara wọn ẹ̀kọ́ àkọ́kọ́ ni. ẹ̀kọ́ lẹ́ẹ̀kejì wàyí dàda àkàfà àdìrò bọ́ọ̀mù yàrá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ó bá ń pè ọ́ lọ jẹ́ pé rẹ̀ ìyẹn ni wípé ìjábàtò dáwà ìjábàtò dáwà ojúṣe ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ́lẹ́ ìwọ̀ mùsùlùmí bí ẹni tí èsì mùsùlùmí náà àwọn ọjọ́ kan máa ń rí kọjá tí máa ń jẹ́ ọjọ́ ìdùnnú látàrí pé èèyàn tètè yàwó ni àbúrò ń tẹ ọmọ ọkùnrin àbúrò ni àwọn ọmọ ẹ̀jẹ̀ àárín àbẹ́yẹ̀ sí ẹ̀yẹ́gẹ́ méyìn gba promotion lẹ́nu iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ti rí pé ọjọ́ nǹkan ìdùnnú tí máa ń ṣẹlẹ̀ tí mo sùn ní lórílẹ̀ ayé àbúrò ní tiẹ̀ ti fi mọ́tò àbílẹ̀ lọ́lọ́wọ́n bá ìlọ́kọ́ fún mi irú mùsùlùmí báwọn ó wù ká àtàwọn ọmọ ayá rẹ̀ ń jẹ́ mùsùlùmí láti wá fún lọ́wọ́ láti fọkàn fọlọ́run kì í ju gbogbo ẹni tó wáyé náà ní máa ń fẹ́yàwó kì í ju gbogbo ẹni tó fẹ́yàwó iná ẹ̀ náà rọrùn àbí kì í ju gbogbo ẹni tí ó wá sílé ayé tí ń ṣiṣẹ́ oní ẹ̀mí máa ń láti yọrí tọ́nà ọ̀bá sọ pé kó fowó jọ kó fi kọ́lé kó fi ra mọ́tò ẹ̀ńtọ́nà bá wá ṣe léyìn ìlú tó fẹ́ dúpẹ́ tó wá kí ọ kí ọ sáwọn kàlá o kí o sì bí o àwọn tó kàn kọ́ àdàdálẹ̀ kò sí mbẹ̀ irú ẹni báwọn kò sí tó burú wọn fẹ́ ká lọ jẹ́ pé ìlú ẹni báwọn ìtumọ̀ ọ̀rọ̀ àmì ìbò sọ pé wàyí dàda áka bọ́mọ ní ààrẹ tó jẹ́ mùsùlùmí tó bá fi ọ́ fa àjẹ́ ìlú yàrá ìfúnpé ọ̀dà lóhùn ọ̀rọ̀ jẹ́ pé yẹn ni pé lẹ́tọ̀ sàríkà òfin pàrẹ̀kìlì kó lè bá darapọ̀ mọ́ níbi nǹkan ayọ̀ àti gbogbo ètò ìṣèlú. bákan náà lè tẹ́lẹ̀ wọn ọlọ́run àdáwò kó lè bá àkúbá fẹ́ lọ́n pé ọlọ́run o fún màá sí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run kó o lọ kẹsàn-án nìkan ìdùnnú ló tó fi sínú ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí àjẹpẹ́ tó wá rí wa tó jẹ́ mùsùlùmí tó bá wá. fáwọn ń ta àálẹ̀ yìí ọ̀yá bàlẹ̀ ìdíjà lọ́wọ́ ọmọ dàbọ̀ láti lọ jẹ́pẹ̀ rẹ̀ wọ́sẹ̀lì ẹ̀sọ́lábílì láti lọ jẹ́pẹ̀ tí ń wà nǹkan ṣe fún un láti bá dúpẹ́ fọ́lọ́ lórí pé ọlọ́ọ̀dẹ́kẹ́ dáadáa sí ọ̀sẹ̀ ìjẹun tó jẹ́ ọmọ ìyá wa àwọn àfáà fún wa tọwọ́ wà ní wọn tọwọ́ kò lóyún sábà sọ nípa ìyá bá sì dá wà wọ́n ní kí èso gbogbo ẹ̀ lọ́jọ́ dandan wọ̀ ọ̀hún ìtọ́jẹ́ dandan dandan dandan jùlọ olùtọ́jẹ́ ìgbéyàwó tó wá sí ọ̀sẹ̀ bíi wàlẹ́ mọ́tò àdáhàrúsì ìyẹn ni pé wàlẹ́ máa pé ọ̀sẹ̀ ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àbá oní ẹ̀sọ́ pé dandan olùkéyìn ọ̀jẹ́ pé rẹ̀ níbàámu sí àdéhùn mi èyí tó wá látọ̀dọ̀ òṣìṣẹ́ náà wà tó sọ pé. إذا دعي أحدكم إلى وليمة فليأتيها tó bá pẹ́ nìkan mi lọ síbi wòlímà ìyẹn oúnjẹ oúnjẹ àpèjẹ èyí wọn ń pe àwọn èèyàn sí látàrí pé ọmọ orílẹ̀ ọkọ àbí èmi ṣe ìgbéyàwó àmì ìgbéka lọ jẹ́ pé ìrẹ̀lẹ̀ tó lẹ̀ pé ìpìlẹ̀ ń bi wòlímà èyí kọ́ jẹ́ sílẹ̀ dandan ni pé ọkọ ìyàwó.

nínú àwọn ọ̀hábà nígbà tó ń pàdé ọ̀gá ọjọ́ ń kọ́ ọjà ìgbéyàwó ni àkóníbẹ̀ ni èlò òṣìṣẹ́ náà ọkùnrin lọ ọmọdé wa ní àlọ́ adélébọ̀ àkúnyẹ adélébọ̀ nìyà kí ni òjò ọjọ́ ọjọ́ òkùnrin kí ni òjò ọjọ́ jẹ́ ọmọdé tòláìbò wọ́tò làbíbò wọ́n mọ̀ bá ti inú ọmọ bá ti dé wọ́n bá lẹ́nu náà wọ lẹ́nu lọ àmẹ́lẹ́wà kò tó a ò lè wọ̀lọ́wọ́ ìṣá bó ti ẹran bọ́sẹ̀ ẹ̀rọ ewúrẹ́ kékeré kan lọ́ọ̀bà tẹ̀ ẹ̀sìn káwọn èèyàn lẹ́nu jẹ pé wọ́n ní náà ìtàbájẹ́ náà ìpínlẹ̀ máa ń sọ nípa wọ̀ ní náà oúnjẹ tá a ṣe fún ìgbéyàwó oníjẹ́lẹ̀ ọ̀rọ̀. lẹ́nu ojúṣe mùsùlùmí tọ́mù ya rẹ̀ ẹ̀jẹ̀ mùsùlùmí adùnàmí àtìlárọ̀ tó bá wà kọ́ ọ̀fọ́ mímọ́ fún mímọ́ ọ̀dà. àbúrò kẹ̀lé tó bí ṣe ń ṣe wọ́n fẹ́ kó o pè é kó o ọ̀rọ̀ ọlọ́run kó o fi bọ̀ ṣe wá àti àti ìdí ṣe mọ̀. kọ̀lẹ́tọ̀ mùsùlùmí kọ́nà ya àgbẹ̀tọ̀ jẹ́ mùsùlùmí tí ó wọ̀ ọ̀bẹ lọ kọ́ wá ní sùn ìwà lùmí ń gbé ìwà lùmí ní kò sí ìtọ́ka ọkàn o. ayé aláàlẹ̀ kùránì mẹ́sì gbọ́ o ìyá àyè àgbẹ̀bí na àmà ní láyà tó lọ fún mẹ́ńdọ́kà ìgbà àtàlẹ́ ìgbó àwọn bá tún sọ̀rọ̀ lórí o ìsmáyà ni pé ẹ̀yin tẹ́ bí nígbà gbọ́ òdodo á ní wọn kọ́ bá fẹ́ náà ọ̀kan yìí bẹ́yìn láti mọ̀ ní. àwọn bá fi mi wọ́n ṣe yàn wáyé o ẹ̀ẹ́kọ̀ àwọn èèyàn láti ẹ̀ dáadáa ẹ̀ẹ́kọ̀ tí ọ̀dà tí wọ́n ti ẹ̀ẹ́kọ̀ fún wa lẹ́yìn tẹ́ bá ti gbé lẹ́yìn òtá ní bá wá wọ̀ ọ̀sẹ̀ lọ nígbà náà ìgbà ni ni ààyàn yóò tó wá ṣe ìlú lélo. kọ́lọ́kọ́ nípa nàìjíríà tẹ́lẹ̀ mọ̀tò ọkẹnu àwọn àkóónú rẹ̀ ọ̀pọ̀ gan sáàni ṣèyá àgbàkàlẹ ṣáàbì bẹ́ẹ̀ ní ọjọ́ ìyàwó ẹni tẹ́ fẹ́ ṣe nàìjíríà pẹ̀lú gbogbo tí ó jẹ́ wọlé pátápátá lọ́kùn ọkọ̀ jọ sí nàìjíríà tọ́ fẹ́ jẹ́ wọlé. ọpọlọ ìròrí iṣẹ́ tó rí kọ́ dáhùn ẹni kó o ti ṣe fún un. bákan náà wọ́n máa yọ lọ́kẹ́ ní àlẹ́ àwọn kọ́ ọ̀fẹ́ bá tọ́ ṣe ń torí bẹ́ẹ̀ náà bá nìkan tó sọ bákan náà láyà bó ṣe ọ má lè dé àbò òfin àdéhùn kankan má lè wọ àbẹ̀ ọ bọ́dọ̀ bá ṣe gẹ́lẹ́ olùkọ́ sí ọ̀nà kọ́mínàrà ọ̀dà fọ́ọ̀bà wa fún ní márùn jọjọ pẹ̀lú ádà ìlú o pẹ̀lú ádà ìlú pẹ̀lú àwọn ẹ̀kọ́ ní o kìtìkọ́ mọ̀ wá sọ̀rọ̀ òkùnkùn nítorí kọ́ wá fi ọ̀rọ̀ wá kọ̀rọ̀ lọ ọ̀rọ̀ tó dà ìlànà sọ ọmọ ìyá tó ọlọ́run ọ̀rọ̀ ìjọba ó sọ ní sọ́nàtò àdéhùn ayé àwa ní sinmi pé fàbí náà wà hàn sí nínú lọ lẹ́yìn pàtàkì bá àánú ọlọ́run ìṣe ọlọ́run lórí bàìlẹ̀ ànábì kó o fi ọ̀rọ̀ lójú ọ̀rọ̀ báwọn ṣàlẹ́ o ìdíbò ó ní bí ìṣe àtòrí ọlọ́run ìlórí gbà ó torí pé wọn lọ fún ìtàbọ̀ ọ́ tí wọn bá lọ jẹ́ ẹni tí ò dára níwà mọ̀lẹ́dọ̀lù ọ̀lẹ́ ọba jẹ́ ọlọ́kànlélẹ̀ ẹ̀dá làǹfààní àwòrán àtà wọn ìbá tuntun bá rẹ wọn ìbá tuntun bá rẹ wọn ìbá ti fọ́n ká dànù rẹ ìfẹ́ ìfẹ́ níta fẹ́ lè fi pé ìrẹ́pọ̀ fẹ́ ìrìn sí àwọn àbọ̀ ọ̀fẹ́ gbàyàn nímọ̀ nǹkan àbóyè àdékòwò rẹ̀ yọ lẹ̀ jìnnà sí ìjágbe mẹ́ni ìsọ̀rọ̀ òbí ìsẹ́ńtọ́wá bọ̀ pé tọ́wá pọ̀lọ̀ lọ́ sókò fóònù náà ẹ̀já ti dùkú yẹn pé mo kùn ní gan sílẹ̀ ní ọ̀rẹ́ pẹ́ẹ́jẹ́ tó ti pé yóò dùn wà látàrí pé òṣìṣẹ́ náà bá fẹ́ lọ́nà ti wà ẹ̀ńtọ́ wà ìwà tó dáa lọ́nà tó dùn lára àwọn ẹ̀kọ́ ni pé èsù ní ìkùnà áńtẹ́sì lára ojúṣe wa tọ́mọ ìyára mùsùlùmí òní pé bọ́mọ ìyára tó jẹ́ mùsùlùmí tó bá fẹ́ tó ṣe àlẹ́hàmùlùlá á ṣàmùnáta rẹ̀ bóò láṣẹ pé báyìí tó náà ní pé pẹ̀lú gbọ́dọ̀ ìyá ọ̀ṣàmùkọ̀ọ́ ọlọ́wọ́ bàjẹ́ ọ̀ yẹn pé ìdáná sọ̀rọ̀ ìlú ìlú ọ̀yìn alẹ́ yẹn yá àmọ̀ ọ̀ṣàmùlá gbogbo olùsùnmí pátá tó yálà ọkọ̀ mi ló sí mi àbóbìnrin mi ló sí mi ọkùnrin dandan fún nígbà wọn láti ṣe àtàǹdòlùbá kílẹ̀ rí ọjọ́ dandan lẹ́kọ́ òjòkó tó rọ̀ ọ̀sọ̀ báwọn àwọn òjòkó náà olú ọ̀la ní ìgbòkó pé ìgbà ah, àkọ́kọ́ àhádọ́gbọ́n fàmìyàkùn àtàǹdòlùbá bẹ́ẹ̀ni kan ọ̀pọ̀ ẹ̀dá ìní ó dùn mú òkè báyìí bí bá ti ń sin jáde báyìí ẹ̀mí ò dùn máa bọ́ lára rẹ̀ ìgbọ́dọ̀ ní kí wo sí da ọ̀pọ̀lọpọ̀ lọ. wọ́n ní yẹ́kùn láwọ̀ àkóró àwọn òṣù àkóró ọmọ ẹ̀yà rẹ̀ àbí ọ̀rẹ́ rẹ̀ lábẹ́ńbẹ̀ nígbà tó ní ìjọba ọmọdé yẹn hàn bọ́bá wá gbàgbọ́ ọ̀kan ọkọ máa ń ìwọ náà kó wá ṣe àdúrà fún pé ìyá àti ẹ̀kọ́ ń lọ wọ̀nyí kò dé tó gbà lágùn. ìyáde kò lọ ọlọ́run ṣe àdékùn ìdáyọ̀ sí i ọlọ́run ṣe àdékùn ìkọ́nùkọ́nà sí i ẹ̀jẹ̀ lókè o ọlọ́run ṣe lókù o nínú ìsìlámù wọ̀nyí kò dé tó gbà gbogbo àlàáfíà ló pátá ọlọ́run ọba ní tòó ọlọ́run ọba ní ẹjọ́ ẹ̀ lára àwọn ẹ̀kọ́ èyí sáàmù sí orí ìgbéró alẹ́nu sáàmù àwọn ìjọba lẹ́nu lọ́ba fún òǹdẹ́nu. lára àwọn ìdájọ́ ni pé ẹni tó sílẹ̀ kan tó bẹ̀rẹ̀ láńdẹ̀lá àbọ̀mọdé yẹn kan sábà ọba tó sílẹ̀ kan ó bẹ̀rẹ̀ láńdẹ̀lá àbọ̀mọdé yẹn kan sábà ọ̀sán lọ bí ẹ̀mẹ́wàá yíta ń sí ni lábàá ní ìlànà sábà ọ̀ ah, kí ni ìdájọ́ ẹtí ń lera lera ìtàwọn àpáàbò ni pé ìdá àtàkárọ̀rọ̀ àkọ́ọ̀lù ọ̀nà káàdà láàyè ìyámọ́tò ìdá wọ́pọ̀lọpọ̀ àtàkárọ̀. ìrìkẹ́ tó sílẹ̀ tó ní alhamdulillah ani alhamdulillah ẹ̀kejì ẹ̀kẹta lẹ́yìn ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta lẹ́yìn ẹ̀kẹta wọn àní sọ fún pé yàrá hamdulillah àní sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn abọ́ ń pé àwọn àgbàgbọ́ ilé ìfìdá rẹ o ọlọ́run fún ọ lálàáfíà o ààrẹ lè fún ètò ìmọ̀ pé bẹ́ẹ̀ tí èsì tó bá ìbá àti ṣe àdúrà fún pé yàrá pété àbúrò ti bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ mùsùlùmí náà sọ ojúṣe mùsùlùmí tọmọ ya rẹ ọjọ mùsùlùmí márùn mẹ́fà kódà kọ ẹlòmíì ìtàlẹ tó jẹ mùsùlùmí bóòlù àtẹlẹ báwo ló ṣe wí. wọ́n yìí dá àkọ́sà fàánì lọ́wọ́ ọ̀ṣẹ̀gbẹ̀ṣọ. tọ́ba tí ó tẹ̀lé hàmdùlá tàbí àwọn tọ́mú pé ẹ̀ṣọ́ lọ́wọ́. àṣẹ́kùnmọ̀ lè fẹ́ bí ìbá ti mùsùlùmí tọ́ba tí ìbá àti àdámdùlá ìmẹ́ta àmì sọ fún pé yàtọ̀ nǹkan lọ́wọ́ kí ni yìí kí lè rí lórí lé ẹ̀rí lórí eléyìí ó ní àdé ìtòlí àbúmọ́sá àdàkàárù rọ́bì ọ̀gbọ́n ọ̀hún tó ń tàwọn oníkàánì ìyàwó rẹ̀ yóò àti sọ́ọ̀n ìdàgbàsókè láì sọ̀rọ̀ báwọn àríwò sọ̀rọ̀ wọn làwọn ìyàwó ní ẹ má bẹ̀rẹ̀ lòdì ṣẹlẹ̀ ọ̀hún àtọ́nà báwọn àríwò sọ̀rọ̀ wọn a máa sí tí wọ́n bá ti á sí tán yàrùjọ́rùn àyàkó ìrọ̀láhùn yàrá ìrọ̀lọ́ wọ́n máa retí káàmù bí òrùka tó àfáwọn náà pé yàrá ìrọ̀lọ́ ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ nítorí bí ọ̀sán lè pé ìyá àti ọmọ wà yóò ní ẹ̀rọ ìgbàlódé ọ̀hún náà ẹ̀yìn òtún bùkátà ti jọ ìdáyà ní kẹ́ ẹ̀kọ́kọ́ yóò kọ́ sọ̀rọ̀ kan tó tọ̀ ọlọ́run bá ń kọ̀ ọ̀nà mọ́ àlámà ni ọlọ́run yóò tó níta àwọn ẹ̀ńtẹ́ ìgbà ṣe ìwòrí nígbà tó bá sínú àlùkò tó yẹ kó ń bàbá ọ ìdáyà ni ọkọ bá tẹ̀lé náà kọ́kọ́ kọ́ mọ́ nàná kọ́kọ́ torí rẹ̀ náà kó tó máa tọrọ ẹ̀ ọlọ́run fún un bákan náà bá bẹ lọ́wọ́ àlámà yẹ ọlọ́run yóò tó ó lè mọ̀ pé ìsìláàmù ìlọrin. ojútẹ̀lẹ̀ ẹ̀ka ètò ẹ̀ka tó ń ta tó jẹ́ mọ̀sùlùmí ìyá àti ìmọ̀lẹ́ ẹ̀ńtàrà rẹ̀ yá ẹ̀ńtí ọ̀gá bù wọ́n tó ká lọ ṣe àdúgbò rẹ̀ inú ilé lọ́wọ́ ni lọ ṣe àdúgbò rẹ̀ ilé ìwòsàn lọ́wọ́ ni lọ ṣe àdúgbò rẹ̀ èsì àdúgbò mùsùlùmí tára lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sán ẹ̀ló ṣe lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sán ẹ̀lè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àwọn ẹni wúlò bẹ láàrin àwùjọ àti kó lọ́pọ̀lọpọ̀ mọ́ wa. wọ́n lọ bàbá sáàrù ọ̀yáwó wọ́n lè rí olóògbé o tààrà àti ìyá sí ọrọ̀. inú àkọ́kọ́ àkọ́kọ́ níta ìyá ìyá sí wọn ọ̀pọ̀lọpọ̀ tó lọ sí ẹgbẹ́ sáàrù ọ̀yá kọ́ńbà bàtàrẹ̀ àbí ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ tó lọ sí olóògbé kọ́ńbà àti ìgbó mọ́kùnrin nílò ẹ̀sán ńlá tó yẹ kọ́ ọgbà látàrí kọ́ ọ lọ pàtó ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ẹ̀sán ti kọ́ ọ ẹ̀sán tó tóbi tó yẹ kọ́ ọgbà látàrí kọ́ ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ọjà ti láyé ẹ̀sán ti gbọ́ kọ́ àṣẹ ìtọ́nù tí ló wò ní ìfẹ́ alọ́run lẹ̀ ọ̀ ń sọ wájú ọlọ́run pé àrò àyíkàtà hàdà lẹ́bi kàrọ́ọ̀tì tó gbéyé àtẹ̀yẹ lé lórí fún mi à àtọ́wọ́n àkàmà rẹ̀ wọ́n gbé èyí lọ́nà gbogbo ọmọ àtọ̀nà tí ń bá mọ̀ èyí kọ́ wa mọ̀. ìgbésẹ̀ ìtọ́nà ìní ń bá rú ẹni báwọn ìní ń bá a ṣe ẹni tí máa ń tẹ́ máa ń sọ ń gbèsò ayẹ yàrá àdébọ̀ wọ́n lè lo lóko yàrá ìyá sí ọ̀rọ̀ wọ́n lọ kẹ́ ń sára àdọ̀dẹ́ ọ̀rọ̀ ẹ̀dẹ́kọ̀ọ́ ẹ̀ńtàrà àgbẹ̀yà ẹ̀ńtí máa sábà kọ́ tuntun ẹ̀ńtàrà àgbẹ̀yà ẹ̀ńtí ìsábà nípìn lọ́pọ̀lọpọ̀ wa ẹ̀ńtàrà àgbẹ̀yà ẹ̀ńtí máa lẹ́nu ó kù káàtà tẹ́tí ti pé yọmọ ṣe lábẹ́ ó kù káàtà tẹ́tí ọmọ dúró sí náà àkókò díẹ̀ díẹ̀ ọ̀kan ó kù káàtà sí kọ́mọ̀dé kó nìkan ní ọ̀sán máa dáwà dáwà dáwà dáwà lára nítorí eléyìí lójútọ́ náà bá sọ́dọ̀ báwọn àwọn ìgbàdọ́là ló gbọ́ pé kálọ̀ máa ń ṣe àbẹ̀wò ẹ̀ńtàrà rẹ̀ yá ìkọ́jẹ́ mọ̀kànlí. ẹ̀sán tó tóbi ń bẹ́ẹ̀ lọ mo ṣe wí síwájú tó bá dé ògbìn àti àmọ́ ọlọ́run ní tọ́ ìrẹ́rù ó ti gbọ́ fara mi ọ̀yá òòtò àtàbẹ̀wò àà níbi wọ́n lọ tó bá láàbẹ̀ àyọ̀ bóòlù ó ti wá sáà rẹ̀ ẹ̀yìn ìbárẹ̀ ìtòkọ̀ ṣùgbọ́n ẹ̀rù lágbájá ara yọ̀ọ̀yà kò sì lọ ọlọ́sàbọ̀ rẹ̀. Fẹ́kọ̀ lọ àbẹ̀wò rẹ̀ láyé ni ẹ̀sán rẹ̀ ọ̀bá rí lọ́dọ̀ ìgbọ́dọ̀ ọ̀la lọ́dọ̀ ọ̀la. Yẹ̀ni pé lára ojúlówó àtọ́mọ abíyá mọ̀tẹ̀lẹ́bí ṣe Ọmọ yẹn àrẹ yá wọn tó lọ ṣe Máa pé ojú tí mò ń yìí kìí ṣe kú ọgbà tó ara rẹ ọjà àmọ́ ọ̀nà aláàbíà ni kódà ẹsẹ̀ rẹ báyìí ilé ìwà tó ń lé ìgbà tó ń lé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ wọ́n ti kúrú gbólóhùn báwọn wọ́n ti ká tó tọkàn yà lọ lọ́jọ́ oṣù lára nìyà. lẹ́nu àwọn àdúrà ló ń dẹ́gbẹ́ òṣìṣẹ́ náà bá sọ́nà bá wọn àríwá lọ́la tó bá lọ sẹ̀rọ̀ wẹ́ lọ́ọ̀yà irú gbólóhùn lọ́jọ́ báyìí náà lédè lárúbáwá ànábì àmà orí lábáàtà ọ̀rọ̀ wọ́ọ́rọ́ insha Allah àti ẹ̀yí òkúrú pẹ́pẹ́ ọ̀bà náà ara rí ọ̀bìà pẹ̀lú òkú ọlọ́run ọ̀nà náà fi hàn. nínú àwọn àdúrà táwa ti ṣe kọ́mọ ìyá wa kára àdùn yá kábà lọ sí àdọ̀wọ́ rẹ̀ ọ̀nà àwọn àdúrà tó ń bọ̀ yìí. èkìní àtàlọ́wọ́ rọ́bà àti ìbéèrè àyè ìṣèyàtà ẹ̀mí jẹ́ ilẹ̀ yóò wù. àmẹ́bìlẹ̀ tó bá ti àdúrà fẹ́ǹtàrà rẹ̀ ọ̀yá tí ìbá ti ẹ̀ka ọlọ́jọ́ o tí èsì bá ti kò tí ó jáde láyé ti tó o ṣèbí sí láì lẹ́ẹ̀mẹ́ta wá sí àtàkùwá àlàmọ́sìn rọ́bà àti ìlàmọ́sìn ṣílẹ̀ lọ́jẹ́ pẹ̀lú ìwọ́lọ́ ara rẹ̀ ọ̀yá ànábì lọ sọ bẹ́ẹ̀ wò sọ́dọ̀ lọ́rùn àlẹ́yìn ọ̀sẹ̀lá. ẹ̀rọ bí àgbà tó lè ṣe ni pé ọlọ́run ọ̀rọ̀ bà náà abíyíbi bá àkà wọ́ṣì àǹtàṣáàbí láti bá a ilá sì bá ọkà sì bá a láyé bá a lọ́nà. lórí pé ọlọ́run ìlú ọ̀wà rọ́bà náà ọba tó dá ogun nílé ìpàtà abíyíbi bá a aburúkú bẹ lára ẹ̀ka àwòrán yìí ọlọ́pàá tuntun lọ. wọ́n ṣe báyìí wò náà báyìí wọn dáradá à ń tẹ̀síá pé ẹlọ́ba tuntun ló máa ń mú aláìsàn dáradá. láṣìfà ìlàṣìfà ọba kò sí ibi tẹ́ẹ̀dá ti lè rí wòsàn kankan àfúnpàṣẹ ìwòsàn àlè ọlọ́run tọ́gbọ́ wá rí tó ṣe pé àárẹ̀ kankan kò tún ní ṣẹ́kù náà lára rẹ̀ eléyìí jẹ́ nínú àwọn àdúrà èyí náà kankan ṣe fún sára rẹ̀ ọ̀yá nígbà tó bá lọ ṣe àbẹ̀wò rẹ̀ lórí tí wọ́n tó fà á sí àwọn ìlú ọba ti kà déédéé ni òun ti di àyà orókèyà àyà òwòrán náà òní tí wọ́n tó fà á jẹ́ èmi lára àwọn nǹkan tí wọ́n fẹ́ ká wí tábàlọ́pọ̀ lẹ́yìn sára rẹ̀ ọ̀yá tá a òǹdẹ̀lẹ̀ yìí mọ́. ẹ̀ńtọ́ wa ń bàbá kára rẹ̀ ò yá tọ́wọ́ á bẹ̀rẹ̀ pẹ̀tọ̀ kí tẹ̀mí nature sickness rẹ̀ kí ni tó tẹ̀lé náà wọ́n ní àìbọ̀dù ha àìbọ̀dù ńlọ́pàá lápò ńlọ́pàá làmẹ́jì ńlọ́pàá kíní èyí ń bí báwọn àwọn sábà wọn yá ẹni láti fẹ́ bọ́ọ̀dù lọ́sọ̀ọ́ ọba tí ń lọ́wọ́ ti fẹ́ pọ̀ nǹkan kan sára ó ti fẹ́ pa yányán nù bákan náà tí ìyàbá lọ sí ọ̀rọ̀ alẹ́ àárẹ̀ o wọn àgbà kéèyàn olóko pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ló kọ̀ lọ́dà láàbẹ̀. àbẹ́kùn ló bá tọrọ pé mo fẹ́ kó o fara mọ́ mi díẹ̀ lóòkù díẹ̀ sí i tí ọba tẹ́lẹ̀ yìí àsìkò díẹ̀ gbàdúrà fún oṣù tó lọ́dún ọ̀ká rẹ̀ ìgbà ìjà kọ́kọ́ lọ. ló bá ní ní tó o kékeré ìfọ̀nlọ́wọ́ bóyá bí owó bóyá bí òkú òsì tó dúró òbí tán òṣèlú àwọn sọ́dọ̀ táwọn àlejò ọ̀dọ́ sọ pé ẹ ń bá lágbára láti ṣe ìkùnlọ́wọ́ láti ṣe àǹfààní kààbó ní ọmọ ìyá rẹ̀ tó lọ́nà kò ní kọ́lé látara àdébí tó ṣe. ẹni tó wá lọ sí àtẹ̀wò rẹ̀ lára lọ yá nígbà tó òde kan lọ apá rẹ̀ orí tó kú ìwú la mú bí ọrọ̀ àti ìmọ̀ lọ apá rẹ̀ ìwú la mú dè mọ́rin bẹ́ẹ̀rẹ̀ màtún lélẹ́yìí wọn kàn sí ọ̀dà tó ọ̀gá ní lára rẹ ní ọ̀dọ̀ ìdàgbẹ́ wọn. èyí tó tó máa ń mọ̀ àti èyí tó tó máa ń mọ̀ ọjà pàtì ọ̀nà ẹ̀kọ́ nù. ẹgbẹ́ bí òṣèlú náà wà fún ọ̀dọ̀ bá wọn lé wọn lọ bóun náà ṣe ṣe nígbà tó ní ẹ̀kẹ́ náà wọn dà gbé. oníkó wọlé lápá mú yọba tó ní kẹ́kẹ́ ilẹ̀ kó wọlé àrùn jẹ́ onímọ̀ ìwà ayé ni apá àwọn kan ní oníkan tó bẹ èkó ilé ìgbẹ́ lára rẹ̀ tó ti pé ilé kan mọ́ ọ tó ti gbẹ́ lára rẹ̀ mọ́ àbúrò àbàlẹ̀ kó o ní dé ìgbà ìgbà ìwọ̀nyí lọ. bákan náà sára rẹ̀ ọ̀yá sábà lọ ṣe àbẹ̀wò rẹ̀ àìná létí ìrún àìbéèrè kí tó ti kírun níta àmọ́ sábà bẹ́ẹ̀ tó wò tí ó ń yọ tí ó ń lò wọ́n dáadáa ìrún gan-an ló ń kọ́ ìdùgbẹ́ tó bá ń sáré bàrà àdó ọ̀yá ṣùgbọ́n àtẹnudó sàárẹ̀ àtẹnudí ọ̀rọ̀ sàárẹ̀ ọ̀rọ̀ náà wọ́n ti bẹ́ẹ̀rẹ̀ inú kẹrùn gángan lẹ́ẹ̀ka kọ́ ọdún tó lọ. nínú àdé àwọn ọ̀nà yóò ká sọ̀rọ̀ lẹ́yìn àdúgbò àmàlẹ́ yìí kọ̀ọ̀dà. àwọn kan táwọn kọ́ àkáǹtì tó wọ́n lọ lọ. àwọn tó wọ́n kọ́ tó wò ló ṣe wọn láti kìlámù ìran ní o bí o bá ti lè dúró àwọn tí ó mọ wá lẹ́yìn rẹ̀ yóò fi ṣe fẹ́rẹ́ bí o bá ti lẹ́nu kólẹ̀ èyí ọlọ́mọ jẹ àjọpọ̀ mọ̀jẹ̀ àmúlẹ̀ àwọn òkùnkùn bá ń irú yìí kí ni a ti kì í tó gbogbo ló kọ́ ìní ẹ mú màlẹ́lẹ́ yìí ẹ àwọn kan ní á dá mi sọ fún pé máa jẹ́ àlọ́ ọ̀ṣẹ̀ bá òun gbogbo tó náà bá ṣe léwọ̀ ìwò táwọn ọlọ́wọ́ kò rí bẹ̀rù sọ fún un dípò ògbóró omi lásán kó ìkí òkun pẹ̀lú òkú ọlọ́run yóò sì gbádùn ara rẹ̀ ọ̀yà. lára àwọn ẹ̀kọ́ ni pé mùlá àgọ́tọ̀lá ọ̀gbọ́n mi náà ti là tẹ̀lé ìgbéyàwó à ń láti ṣe àkíyèsí àwọn àkókò tó bá bá a mú kákòókò náà ṣàlùwẹ́ sáà kò yá ní pàtàkì jùlọ ẹni máa ń bẹ nílé wò wọ̀tàní mábìlà àtúbà àwọn àkíyèsí táwọn dókítà tí wọ́n bá fún wa láàárẹ̀ ẹ̀já rí wípé àtẹ̀wé yẹn pé àtẹ̀wò yíya gbọ́ báyìí sá gbọ́ báyìí ìlàtọ́kọ́ jẹ́ ẹ̀já gbọ́rọ̀ ìlà ìlà ọ̀hún ọ̀hún ọ̀hún lẹ́ni ń tára rí ọ̀yá bá rí ní yá gẹ́gẹ́ bí àkíyèsí níbi orun ti bẹ̀rẹ̀ lára ọba tó yá náà níbi ọ̀rọ̀ náà ní ìmọ̀ràn ọba lẹ́yìn ọba tó kọjá kọ́ náà yá àárẹ̀ otu ló ti sùn otu sùn èdè náà ó ti bá ti rẹ̀. nílé ẹ̀kọ́ ni pé sáájú tó ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà ojúṣe wa ẹlẹ́ẹ̀kẹfà tọ́mọ ìyá wa lọ́jọ́ mọ́tòlì ojúṣe wa wa ṣùgbọ́n èyí táwọn ti dá ọkọ ọmọ àbí ètò láti fi ọkọ ọmọ tọ̀tọ̀ tó la sọ nípa nù. ojúṣe lẹ́kẹ̀ẹ́ta ètò báwọn ìgbà náà gba ọmọ ìjọba tó jẹ́ mùsùlùmí ọjà tó láyé lára ojúṣe àtẹ̀kọ́ lára àlàáfí tó ní lórí wa ni pé kátẹ̀lé lọ síbi tí wọ́n ti sí kátẹ̀lé lọ sí nákúbárà ìtẹ́là àti òkú mùsùlùmí sí kì í ti wá dúró lé kìí sẹ́yìn ìkùlé àwọn Yorùbá gbogbo tí ò dé ti báàlì wọ́n ti máa fi ń ṣe báàlì wọ́n ó ti kó abáyé ti bàbá tí bàbá yóò lò ojú ó lè lẹ́gbẹ́ mo gbé ní ojú abáyé lọ sí ọmọ ńlá ìlú à inú gbóhùn ní ọjọ́ àlàyé mi kò ní inú sẹ́yìn àgbáyé mi ojú ó lè tẹ ẹ ṣe síwájú ní ọdẹ àpò bá tọkọ nílẹ̀ lẹ́yìn ṣe fúnra yín ìkíní bẹ̀ ni pé ilé tí a bá ti lè sí òkú síwájú àbí sẹ́yìn ìpínlẹ̀ òkú irun lẹ́bà ń ìdíbi tá a ti kí ọ̀run mọ́ ìdíbi tá a ti ṣe náà sílẹ̀ àwọn ẹ̀tùbà lé jẹ́nu ìlẹ́nu. ẹ̀kejì ni pé òkú tí a bá ti sínú ilé gbogbo tẹ̀lé àti ilé wọ̀ fún àbọ̀rọ̀ tí kò kú gbogbo ẹ̀jẹ̀ máa ti ń bẹ̀rù. òjíṣẹ́ náà wà fún ọ̀dọ̀ àwọn wà lọ́la. ó ní kí ìyóò dókòó sórí òkú náà kó tó mi láṣọ kó tó ń jó mi lára ó lóore fọ́ọ̀yà ju kí ni ọ̀wá jókòó olùdarí lọ. ọlọ́pàá àwọn òkú tẹ̀ tó wá gbélé àwọn kan tó èkó padà rẹ̀ máa ń dẹ̀wọ́ fún ẹ fa ní àgbèjẹ bọ́ọ̀lù olùbàbá rẹ̀ máa ń mú ọ̀rọ̀ ní mú ọ̀bọ̀ òun ti ọ̀rọ̀ àti àti tí ó tó bá orí ẹ̀ka sọ. ó ti jẹ́ pé lẹ́ẹ̀kùnrin náà ni ibẹ̀ ní ká ń bọ̀ adìyẹ sí ìbẹ̀lẹ̀ àwọn olóńgbò àwọn ará ń jókòó sí orí ẹ̀ náà ní ẹ̀ ń yà gbàgbé tó yàtọ̀ sílé yìí lábala ìlera kò wá hygienic láti máa ti ọ̀dùn sínú ọ̀lẹ́ torí báwo ni máa ń pàdé ara wọn ní bá a ṣe sùn bá ṣe náà yìí bí yẹn bá kúlẹ̀ ẹ bá kúlẹ̀ láàrin wákàtí méje mẹ́wàá méje ẹnì kí ara yóò yí padà lórí mẹ́ta ẹ bá ń bọ̀ ọ́ yóò ní kí ní ìfẹ́ràn ẹ̀dúgbà kéèké rẹ̀ yóò lára ojúṣe wa ọ̀rọ̀ àtọ́jọ́ mùsùlùmí tó bá ti jáde láyé ara ìdájú owó ti kú. bóò láàyè ti palẹ̀ máa rẹ̀ lọ́yẹ kọ́ tẹ̀lé bóò láti wẹ̀ ẹ́ bóò láti fàfọ́ sí lára bóò láti kí òǹkùlà ara ọ̀fẹ́ kí ọ̀ṣẹ̀lẹ̀ lọ. àti wá sí òǹkùlà gan lára ojúṣe wa ìgbìmọ̀ àwọn ọ̀rọ̀ ní àjà òkú fúnfún kárípà àtìlẹ́yìn délé ìgbẹ́yìn ilé tó ṣe pé nǹkan mẹ́ta ní máa ń tẹ̀lé ní débẹ̀ méjì ọ̀ ń padà ẹ̀yọ̀kan ní ọ̀sọ̀ ọ̀rẹ́ aláṣùmá ojúlùmọ̀ wọ́n tẹ̀lé ní ìdílé ọ̀rẹ́ dúkìá èèyàn olùkọ́ tẹ̀lé ní ìdílé ọ̀rẹ́ iṣẹ́ tí èèyàn ṣe náà yọ tẹ̀lé ní ọ̀rẹ́ ọ̀padà ìyàwó ọ̀padà ọmọ ọ̀padà bàbá ọ̀padà ìyá náà ò ní tẹ̀lé ò ní tẹ̀lé ọwọ́ mẹ́wọ́. bákan náà ọkùnrin tí a ti gbé ọ lọ sí ilé fẹ́ wọ́n gbé wálé padà fún ọdún gbà ìjà tẹ̀ kọ́kọ́ yọ tàbí mẹ́wàá tí bàbá mi ìjà bẹ̀ kọ́ yọ káyé ìjà fi jù wọn ò ní fi jì ọ́ ọkàn náà padà ó tòmọ́ sí ẹ̀rọ tí ọba ṣe àbí bẹ́ẹ̀ ní ìbẹ́ẹ̀dọ̀ lára ojúṣe wa àgbẹ̀bọ̀ ọkọ̀ ẹ̀fọ́ fún fọ́ọ̀mù ẹ̀wà kọjá òṣèlú yìí ìpàdé àwọn ọ̀gbìn náà gbà láti ẹ̀jẹ̀ wọn débi tó wọ́ òṣèlú yìí. ìwọ tí wọn wá sọ pé ọwá nítọ ẹ sàárà ayé àti ọ sàárà àtọ́yé àti ọ ọ̀pọ̀lọpọ̀ orin lọ́wọ́ ọ̀lọ́wọ́ ọ̀wọ́ àbúrò kẹ́rà ọlọ́mọba ìlú ẹ̀sìn ọba àdéhùn wa ó lè فله خيرات ومن شهد حتى صدقنا فله خيران قيل وما خيرات قال من الجبلين العظيم أي من الجبلين العظيمين وإنت رسول الله صلى الله عليه وسلم قلنا انت الله عليه نبى تنكر سوء kírun sókè lára òun náà ń bẹ́ẹ̀ ìwé ìsìlámù ládàá tó ṣe déédéé kí rọ́ọ̀sì kan yọ bùjẹ́ tó ti kọ́. ẹ bá tún wá farabalẹ̀ wọ́n mẹ́tẹ́ yìí dára àtà àtọ́jú fáàdì ọmọ àtẹ kí wọ́n fi sínú òkú nílànà bí ìsìlámù tó ṣe gbé kalẹ̀ wọ́n jọ kírun wọ́n tún dìbò sí àjẹpẹ́ fáláwọ̀ tó lọ ọ̀rọ̀ ládàá irọ́ tó lè yí yọ bùjẹ́ tó àwọn tàbí ní ẹ̀rọ òṣìṣẹ́ lọ lágbára ààrẹ ìṣòro tó wọ́n wá ìyàwó ọ̀pọ̀ yìí o kí ni ti jẹ́ kí ọ̀pọ̀ ìlú òṣìṣẹ́ lọ ó ní láàdá tó tóbi ní mẹ́tò ìjàmbá lẹ́yìn ìlànà ìlẹ́yìn ó kó ní bí òkè méjì ní láàdá sẹ́yìn ọ̀gbà torí kéde gbogbo kí n tó kula torí kéde ọ̀farabalẹ̀ lẹ́yìn tí wọ́n kéde tó kula ẹ̀sìn jọ ìtura wọ́n máa ń wí ìpípẹ́ wọ́n mọ̀ sí ní ẹnì kan jọ̀ọ̀kan òkú tó ládùúgbò wọ́n sábà tó bọ̀ bẹ́ẹ̀ ni wò pa ẹ̀ tí ẹ̀ ní kíní yóò gbẹ̀dà nítorí àgbẹ̀ ni. ọ̀dà ó ń fún àjò nípa ní lóde bí lóde ọ̀fẹ́ yẹn kọ́láyè láti ẹ̀sìn bẹ́ẹ̀ kí àdúgbò ẹgbẹ́ ẹ̀ ó pàtàkì nǹkan sáńbẹ̀ wọn so ọ̀pọ̀lọpọ̀ lára onígbọ́nà ìlú náà wọ́n ti wọ́n fún ìlú àkọ́jẹ́ mi ló bá kù díẹ̀ káàtó fún ìdè ìlọ́wọ́ sí ìdè ìlọ́wọ́ ọmọ ìyá rẹ̀ ló jẹ́ mùsùlùmí ìlú bá ń bá ń la yó bíbí ń bá nìkan yóò ẹ̀fọ́ àwọ̀ ọ̀mà mùsùlùmí ìbá wọn ẹ̀rọ òmìnira wọn ọwọ́ aláìkú ti fi ìfọwọ́ mùsùlùmí láti gbà wọn síbẹ̀ lára ojúṣe ẹ̀rọ ọmọ ìyá rẹ̀ ló jẹ́ mùsùlùmí òmìnira ìjẹ́ abẹ́rẹ́ ọ̀pọ̀ ọdẹ kí a pọ̀ ní láti ẹgbẹ́ yóò lè ṣe àmúlò rẹ̀ ọ̀nà kò fi òdodo tó fún un wá wájú káde náà ṣe káde tẹ̀lé gbogbo tó dẹ̀ ẹ̀rọ pátá ọ̀nà ìdí àmì gbogbo tí ọ̀dà bá ń fún un wá wájú káde tẹ̀lé aláwọ̀ àti àkàkọ̀ àtọ́n wàlúùdókòlù ìsìlámù yìí wàlúùdókòlù ìsìlámù náà wàlúùdókòlù ìsìlámù ربنا آتنا في الدنيا حسنة والآخرة حسنة وقنا عذاب فلما نكرت الهدى والرضا والنفاق والدين فلما رحمة فأرضي فلم تكمل نفسا قبل الرحمن ألم يجعل هذا البلد سعادة مطمئنة وأقوالا وصالحا وخير بلاد المسلمين ديار بين العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ورسولك عليكم nípa sálámù àti màsálámù sálámù àwọn ọkọ̀ kọ́mọ̀ ti bẹ̀rẹ̀ pé àwọn náà àtẹ̀tẹ̀ bá sálámù òmìnira mo fẹ́ bá dúdú àìsí sálámù tí wọ́n wà sí yóò máa dẹ́sẹ̀ àìsẹ̀ tó ṣe sẹ́kọ́ndì nípa iṣu ti bóyá ìṣòro ìṣòro lórí ọmọ ọmọ àti bóyá iṣẹ́ ìgbà máa ní ìṣú àwọn ní sísẹ́ǹ tí àwọn wọ́n sá máa fẹ́ sọ àwọn ọ̀dọ́ tó ṣe kí tó bá ọ̀la ti gbé ìyá kan olùkọ́ sọ̀rọ̀ nítorí àǹtí wọn fẹ́ dáwọ́ lè pọ̀ kan ìyẹn tó wá abẹ́ náà ṣe é ti bọ́ ọ̀tún ṣe so subsequently tí wọ́n á ṣe nǹkan tí ọ̀tún yẹn ṣe yẹn tó tún á lẹ́yìn àwọn ìmọ̀ ọ̀tún ní ẹ̀ka pẹ̀tẹ̀pẹ̀ ẹ̀ tó pẹ́ kí wọn pẹ̀tẹ̀ ọ̀dẹ́ ẹ̀ṣá wọn pé òṣà pa àfún pé kí ni nǹkan yẹn báwo ṣe báwo ṣe máa kí pẹ̀. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ìbéèrè mẹ́ta lọ́kàn lè ní nínú ìbéèrè àwọn ọ̀nà yìí pé àwọn kan lè kí wọ́n débi ọmọ ìyá mùsùlùmí wọn ò ní sálámà sí ní ẹ bá tún wá sálámà sí wọn wọn ò ìdáhùn ilé ìpè ìpèní kásálà náà ní túnàtún àkàdà túnàtún àkàbámu. ẹnìtàbá wá sálà náà ti di ọ̀rọ̀ àdáhùn kéèyàn ọ̀dáhùn sálà náà dáadáa ní bí ọba ti dáhùn lọ́mọ ẹ̀jẹ̀ rẹ̀. ìmọ̀ kò sí kó burú ìdùnnú lè fọwọ́ ya rẹ̀ jẹ́ mọ̀ ẹ̀ apá wọn sálà náà ti ní ìdílé dáhùn bí ẹ̀jẹ̀ ń dáhùn náà ti kílẹ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ sálámà ti rẹ̀ nínú kankan ló bẹ̀rẹ̀ tàbí láàrin ọ̀rọ̀ òṣìṣẹ́ lọ́nà àlè wà lè jẹ́nà àtúntà gbọ́lọ́ǹgbọ́ àlè gbọ́lọ́ǹgbọ́ àti ká níbi ara wa yálà àwọn ọ̀nà sáàgbà táàbù máa níta ara níta máa sálámà ti rẹ̀ ẹni tó bá ń sálámà ní tí ìbá wa dáhùn kò ní tó burú kéèmí ó kò yára amúlùkù màrún láì ìbéèrè lẹ́kẹ̀ẹ́ ojú òní ìsìlámù pẹ̀lú ọ̀rọ̀ ìkíní ni pé nítawọn àbá àkọmọ̀tẹ́ ń bá bú àdàbí ẹ̀ ń bá yọ kúrò sí ẹni sànàbí ẹ̀ ń bá sọ ní tí ọ̀gá sànàbí wà sọ́dọ̀ báwọn àríwá sọ́lá pẹ̀lú àdúgbò ni wọ́n pa ni. àwọn mìíràn kàtà tó dùn ìkíní wọn kọ́ lọ́dún pọ̀ wọ́n tún wá di orí lára pípa ní ìsìlámù yìí ìbáwọn àbá àkọmọ̀tẹ́ kí ló máa ń ta àwọn tó jẹ nígbà àwọn òṣèlú ó jókòó jẹjẹ gbọ́kọ̀dọ̀ tá ní máa ń sábà yọ ìjẹ sábàbí wa kí làwọn ìwà ìjẹ kí lè ṣẹlẹ̀ wájú níbi ọdún bíi mélòó kan náà ní àwọn òsì àwọn aṣẹ́wó àgbáyé with word ní àgbẹ̀wá ìgbẹ́ náà jáde sọ ń kọ́ lágbàlagbà pé ànábì wọn gan-an tí máa ń wí Ah, tó nǹkan bá ráwọn obìnrin yìí ni ẹ́ tó bá ń bẹ láyé ni tó bá dìkan mọ yóò rọrùn àtọ́nà ń bẹ kẹwàá ìṣẹ̀lẹ̀ gbẹ́nà tó ní ibi ọ̀sán kan ọdún kan ìyẹn agbẹ́ni sọ́ọ̀dù pọ̀ nàìjíríà ojú ọgbà lọ sí pé kí ló tẹ́ máa ń sọ́jà gbogbo ìbọn ọ̀sán wọn sáà lọ wa ìbéèrè lẹ́gbẹ̀ẹ́ kan lọ wà sí àgbà pé dáa. Bíbí mẹ́lí lè ṣe ọ̀kárọ̀ pẹ̀lú ìkíní násìlà bíbí lè ṣe ọ̀kọ́ síwájú. Àdúrà sáàmì lè kọ́ wọn ìlú ìṣòro pẹ̀lú. Ní ọba tí a ń dé tán, sáàrà mi kan, àbáfarẹ kan, lóyún ọ̀làlà, ìyẹn ọ̀rọ̀ òwú dúdú, àbí ìyẹn ọ̀rọ̀ òkúlẹ̀ ìlú àbí. Ìtumẹ̀bẹ̀ ni pé èkó bá dé orí bí ìbá ti ń fà á yọmọ gba fífà ní ìbá ti ń tẹ yọmọ ní ẹtí ìbá ti ń rí ìjákulẹ̀ ìjákulẹ̀ ìjákulẹ̀ kò sọ̀rọ̀ lẹ̀. Thank you àwọn tó bá rẹ̀ nínú fún ọlẹ́gbẹ̀ẹ́ ìṣúná ẹlẹ́gbẹ̀ẹ́ èkó ìyẹn ìwọ̀n fẹ́ mú agbọ́dọ̀ àyẹ̀kún ó ti kọ̀ ní ìṣàkóhùn àti ọ̀pọ̀lọpọ̀ àyè ìṣèkó mọ́sálàmà. àyè rẹ̀ ni máa ń sọ̀rọ̀ láti fọ́ọ̀nà wọ́n bá sálámà sí a yàtí ìdàgbọ̀ wa ìyẹn wà lẹ́kùn kàlábù sàlámà lẹ́kùn wà lẹ́kùn. ẹ kó bínú kọ́kọ́ kọ́ padà wọ́n fẹ́ sálámà òyìnbó. ọlọ́run ọ̀sán ló wà wọ́n lẹ́yìn tá a bá wá mọ̀ pé mo sì lè lè àbí kí èso mi lè lè ìpínlẹ̀ ẹgbẹ́ ọgbẹ́ ládùúgbò àbí sọ̀rọ̀ kà sálámà sí yàn tó bí máa sálámà sí yàn. ọ̀kẹ́ ẹ̀ sálámà sí ẹ̀ sálámà sí yàn ó ń tún àti kó mi sì lè lè. لأن عندما فأما فجد المسرور الحال قال فطلع مسلم يا بكي فبطل مسلم حاج بسوري أصل آه، مسلمين الله بعد السلام من تبعت الهوجة المسلمين فبطل السلام فبطل الله ربنا أعطينا من الدنيا حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله Amen. Um,